uh,

nígbà tó ń lọ bá bẹ́ẹ̀ la tó ń bẹ̀ sọ nípa ojú ṣàṣì tọkọ fẹ́ jẹ́ tó ń fún ìyàwó rẹ̀ èyí tí ọ̀rọ̀ wà. àbí ojú ṣàmẹ́rin tọkọ fẹ́ jẹ́ tó ń fún ìyàwó rẹ̀ èyí tí ọ̀rọ̀ wà. ọlọ́run ọ̀rọ̀ sáwọn olùdókòwò àwọn ọmọ ẹgbẹ́ من بعد وصية يوصين بها أو نيل lẹ́yìn àtọ́lẹ̀ tí wọ́n kà sọ́lẹ̀ àtúgbèsè. nígbà tí wọ́n mọ̀ ọ́ra rẹ̀ ó ń fẹ́ sọ nípa ọdún ìdámẹ́rin èyí tí àbámu ìyàwó tí wọ́n fẹ́ jẹ nínú ọkọ wọn tí wọ́n sọ àìlẹ́ ẹ̀kọ́ ọdún ìdámẹ́jọ síyàwó àbámu ìyàwó tí wọ́n fẹ́ jẹ nínú ọkọ wọn tí wọ́n sọ wọn. ọlọ́run sọ ti jẹ́ nínú. توصون بها أرضين لن أصال إذا تفهم أصال أتكلم لن أصال أصال تنظر nítorọ̀ tó ti di ọ̀nà ìyàwó rẹ̀ ti omi ẹni tí ọ̀nà ọ̀nà tí ò ní bàbá. Bọ́lá mo yá yọ ẹni kan ọbẹ̀ mọ́ ọ̀rọ̀ pé àti wọ́n pọ̀ wọ́n fẹ́ mú wọn lọ àpérè tí wọ́n ní ìjọ ìyọ̀rọ̀. ọlọ́run sọ wípé bíbí bá àjọyọ̀ ìjà mi yóò sọ ìlà àwòrán yìí lẹ́yìn àtọ́lẹ̀ tí àtọ́lẹ̀ rẹ̀ nípa ẹni tí ọlọ́run láyé tí ó ti di bàbá àdúgbò àyíká ńlá ẹ̀yẹ ń lọ ó gbá ọmọ yìí lọ lábàá ẹ̀kọ́ ti lọ àwọn ọmọ tó ń wọn mímọ́ wọn ti tẹ̀lé ara rẹ̀ kì í ṣe bá a bá kẹta àbí àbí. nígbà tí bá lọ sí àwọn àpáàtì wọn mọ ìwà àti ìṣẹ̀lẹ̀ nípa àlàyé rẹ gbogbo ẹni wọn tó ti fi pé èsì láàbọ̀ wọlé torí wọn tó wà lọ́rùn ní oṣù ìbáraẹ̀ tó àṣọ ọlẹ èyí tó jẹ ọ̀rẹ́ àti wa àyíká ẹ̀ lọ́la nítorí wípé tètè léwu àdéhùn ọlọ́wọ́ wà lọ́la ó sì lè rí ìyá wọn ní yóò ti ń fi ọlọ́ọ̀gbẹ́rẹ́ fún ẹ̀tọ́ àwọn ìdájì tí ò النبي صلى الله عليه وسلم وجاء اليوم فقط في الجنة ومن سلم لأخيه عبد يوم يعلم من صالح ويعبد آمنه أو عبد أمين كامل فاجتمع صلى الله عليه وسلم ولمن يتحلل على من صاحبه قلت الآية المؤمنية من قبل أن يوحد منه قلت بعد على في إن لا يكون دينار wọ́n là kẹrẹ náà nígbà tí o ti ti di náà ìyẹn gold o ti ti ti ha èyí náà mo tún dé bá fani ká ẹnu ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ títẹ̀ dáadáa ní bá wà pẹ́ fún ohun ìdàmí wọn á fún nínú ẹ̀ fún ìkọ́jú ìkọ̀ǹgà náà yóò ti máa wò sí bàbá ṣe. Bàbá ìṣòro ń yẹ kó lọ́wọ́ tí ọ̀rọ̀ wa ń fẹ́ dáadáa ní ẹ̀kọ́ omi ìdàmí ń bẹ̀rẹ̀ dáadáa ní bàbá rẹ̀ wọ́n á mú àìsàn àmọ́ ẹni tó ti wọ̀ ọ́ lọ́rùn. بالعالمين قلت مولا عباد الله ẹyẹn ń tàn án ọba nítorí ewu ti fẹ́ fèsì atẹ́tẹ́tẹ́ tẹ̀lé ti pèlè láwùjọ ìjọ lọ òjijì ọlọ́run tó lọ́kọ́ bá ti sọ̀rọ̀ ó dúró láti àwọn pàpàpà rẹ̀ ọwọ́ rẹ̀ rẹ̀ ti nira wọn létí nípa ìṣèjì àtúntò lọ́wọ́ àti nípa gbọ́dọ́lọ́ bó ti lọ láti gbogbo tẹ́lẹ̀. arákùnrin kan wá síbi ó sì lè lójijì ọlọ́run ọba ó rò ní tí wọ́n bá pa ní sójú ọ̀nà ọlọ́run tí gbogbo àṣìṣe mi lápára òṣìṣẹ́ ọlọ́run ti tẹ̀. tí wọ́n bá pa sójú ọ̀nà ọlọ́run tó o sì sùúrù tó o tẹ̀lé àti ìlé tí wàá tẹ̀ ìjọba ọlọ́run ọkọ̀ tó dá ojú ogun yẹn ọ̀kẹ́ ìdá wàhálà kò jẹ ọ̀rọ̀ nígbà tí mi lọ sáwọn alẹ́sọ̀tọ̀ ọwọ́ àìsọ̀lá ọba ní kí wọ́n fẹ́ wá. wọ́n ti kéde wọ́n lọ́wọ́ lẹ́ẹ̀kan ẹ̀yìn rẹ̀ bá wọ́n sọ bí sójú ọ̀nà lọ tọ́wọ́ tó ti mú un. ìjẹ́ gbogbo ẹ̀sẹ̀ wọn yẹn ṣé wọ́n pa á lẹ́kọ̀ọ́ òjijì ọlọ́run ti bẹ̀rẹ̀ sí o wọ́n pa gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ tọ́ba jẹ́ pé tó ti mú un. oṣù tí a ti lè lẹ́sẹ̀ lọ́dọ̀ ọdójú kọ́ níbi omi ẹ̀ pọ̀ fẹ̀yìntà òjijì ọlọ́run tó lọ́kọ́ àlùfáà ní dé ìlànà ìkàyè àyà òfin pèsè o. ọdún tó ní wọn dá lóhùn náà èmi ló wá ń sọ fún mi ilé pèsè gẹ́gẹ́ lọ. tọ́wọ́ bá ti pèsè lọ kò lè ra òjò lọ. ìbádàlà nínú ewu ní fẹ́ pèsè ọ̀hún ní ilé àti tọ́wọ́ bá àtàlà tó yẹ kí wọ́n tún pèsè lọ òun ní kẹ́kọ̀ọ́ bí la níjọ́ tó tọ̀ ọ̀la. wọ́n á ti tọ́wọ́ bá àtàlà wọ́n arákùnrin kan nígbà tó wọ́n ní káfíńsì tọ́lá ń kẹ́kọ̀ọ́ bí ìdáná wọn sọ́dọ̀ فإن عليه إلينا وروني كثيرا أنا كنت صلى الله عليه وسلم nípa ìwé nípa kúkẹ́sì nípa wá ìmọ̀ ìtọ́ náà nípa ọ̀pọ̀lọpọ̀ kẹsì. ọkùnrin tí wọ́n á tó ní ìlú ìtọ́ náà ó ti tọ́bátọ́ fẹ́ fi tọ́ wá gbà. wọ́n wá àdá yọ bá lùkà wà ní ọ̀rẹ́ ẹ̀rí lórí dájú ọ̀pọ̀lọpọ̀ àgbà àti ìfọwọ́ sálámáńtì ní máa ń bẹ náà fún ọmọ ọmọ ìwọ ọlọ́run nítorí àkókò mi kà ń lẹ̀ dáná ọlọ́run wà lọ́rẹ̀ kúrò níbi ìbànújẹ́ wà ní àgbà àti ọjọ́ àgbà àyọ̀ wàǹkàtà àti òrò wàǹkòrò àtàwọn wàǹkòrò àti ojú wọ̀nà àìsàyè àti ọ̀pọ̀lọpọ̀ gbèsè wọ̀pọ̀ àwọn ìdíjà àti kíkórí ẹ̀mí àwọn èèyàn tó bá àwọn àkàlù wọn ẹ̀mí ìdíjà lọ. gbèsè ó lè máa yàtọ̀ àárẹ̀ sáàkì ìbò lè wò látọ̀tà wọn àti àjọ látọ̀tà lọ́sọ̀rọ̀ àti wọn wọn ní arákùnrin kan àwẹ̀ àpapọ̀ sí lára àmì lọ́kùnrin àti ìyàtọ̀ àwọn àlọ́ ti lọ́kùnrin ọlọ́run àtàlà ń lọ àkàtúntì là àwọn àtọ́jú ìgbèrè lè fi ọlọ́run tí àwọn òkè là wọ́n ní sọ ọlọ́run pé kí n bẹ̀ sí ẹ̀rọ ayé wọ́n ti sì léèrè yẹn ti ká àárín ti sẹ́yìn ìjẹ́ pé kí wọ́n àlọ́ rẹ̀ ju àdá ọ̀pọ̀ rárá ìdí náírà méjì péré náà wọ́n náà wọ́n ti sọ ti yẹ àlùkò dáadáa ló jà kọ́ ọ ndị kí òun ti láti orí òkèèrè lọ́jẹ̀ ọjà àwọn òkèèrè yẹn ti bọ́ọ̀lù tó ń gbà yìí. wọn náà wọn lọ ìjà lọ ọ̀lọ́kọ̀ àti sẹ́lá tí wọ́n dákun sọ dáadáa sọ̀rọ̀ yà wọ́n àti ilẹ̀ ọ̀rọ̀ àlẹ́ péjì náà ò ní ti tiẹ̀ ti bọ́ọ̀lù mi lọ́rùn òjijì ọlọ́run yẹn á kò sí wà ọ̀fẹ́ lọ́dọ̀ wá sí òde lára lọ ó ti tọ́jú ọwọ́ ń sọ fún àwọn ọmọdé àlàyé pé mọ̀ fáyà sí iná ọ̀run iná rẹ̀ bẹ́ẹ̀ ti lọ́wọ́ ìlú náírà ẹ̀kọ́ àbáàdé ìdílé mọ́ ọmọ tààrà ìbátan náà lè kú sẹ́ẹ̀ ọ̀dà sí ìdáná lọ ẹ̀ wọ́n ń sọ ya ó ti tọ́jú wọ́n lọ́ sí ilé ìtọ́ ọ̀dùn ọ̀dà nígbèsè lọ́wọ́ ọ̀dùn ọ̀dà láti bẹ̀rẹ̀ òṣìṣàn. فجد صلى الله عليه وسلم قال من الآن والجوع فهم الحديث جلده هذا رسول الله أقول قولي هذا أستغفر الله لي ولكم وسائر المسلمين في مشاكل المواعيد التكفير والرسول إليه إنه لله وحده والصلاة والسلام على مولانا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله أيها الله إمام الله جل وعلا أخبر nípa àwọn ìwé títà fẹ́ máa dà yìí. alákọ̀ọ́ ìmá jẹ́ gbèsè nínú gbogbo ìrẹ̀lẹ̀ yányá mo lọ́kadà sọ ẹnu nínú ní gbèsè. ebi tó ti kẹjọ rẹ̀ ti láyé nígbàyà wọn. bákan náà nínú kẹsí tí gbèsè kọ̀ lọ́mọ mi òun náà ti bí ẹ̀ka lọ yáwó gbogbo àlámọ̀ràn kódà kálá àwọn ọmọ yẹn wà nínú àìsàn àwọn ìyá rẹ̀ wọ́tà sí wọ́tà sí náà kíkà sí ní ọdún pé ẹlòmí lẹ́nu tí ó ti mọ o lè lọ ya ọ̀rà kó ẹlòmí ti lápò ní márùn o lè lọ ya ọ̀rà sọ̀rọ̀ mi ìgbẹ́ mọ ká fẹ́ tó fi pàtó tuntun bí màá wọ̀ lọ sí wọn lọ àwọn ìlú tí wàá ṣe kò sí òkè ìjà ìkẹta wọn ní kí ni àwọn àti màá mú màá sí ẹ̀sìn lágbára sàn ẹlẹ́ẹ̀kẹ́ òun ti ẹsẹ̀ máa lọ sí ọrùn mi láì ní ìsèyí ní bẹ́lẹ̀ ìka àwọn fẹ́ òun ti ẹsẹ̀ máa lọ sí ọrùn fún àwọn ìyẹn ló ti àwọ̀ ọ̀rọ̀. ọkọ̀ wọn fẹ́ lórí ìtẹ̀sẹ̀ ní orí tó ti wà ní orí tó ti wà ní. lẹ́yìn ní ẹ̀rọ ìyàwó rẹ̀ nígbà bá yà wọ́n ọgọ́gọ́ rẹ̀ ní ẹ̀rẹ́ ẹ̀fà òun ti màálù ẹni ilé ìwòlè ní ọ̀rọ̀ ẹ̀kọ́ olùkúra olùkújáde fifty thousand seventy thousand àti hundred thousand ẹ láti mọ yóò ti sàn inú kẹsí lé ní kéde kọlọ́rọ́ àwọn èèyàn ti yàn. bákan náà fún rẹ òun ẹni bí ìlànà àwọn ọjọ́ orí ní ńlá tó lè fi ẹ̀gẹ́ sí àmàdájú ibi tó wọ́n ti ní ìtàn ìlú bí ìlú yóò mú ọ̀rá ẹ̀rọ àti ìlú tó ti ń bẹ̀rẹ̀ òun ní kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń fi tó ń mú omi tó lò wẹ̀ òtún tó ń bá tún sọ pé ẹ̀dá máa fi ìdílé àti ìfọ̀tọ̀tọ̀ àlùsọ̀lá wọ́n yẹn ti yóò lọ́ba gba dúkìá àfihàn ó gbèrò láti tẹ ẹ̀rọ ẹ̀ka ìdáná ọ̀rọ̀ ọdún ọkùnrin pa àwọn ẹ̀yẹ. Bọ́dà tí ó dára wà nínú ìrírí kẹ̀kẹ́ ẹ̀yẹ. Ṣùgbọ́n tó bá já sí bí àjálù kan lórí wá nípa ènìyàn ká sẹ́yìn wa sọ yáwó tó ti dàbí ẹ̀mú fẹ́ gan. Àwọn làbẹ́bí kan lọ́wọ́ àtọ́lá sọ yí pé ẹni yóò lọ́ba gbowó àwọn èèyàn ó sì gbèrò àti lówó yẹn padà. فضم عندي وليس أجلال الله هذا أرفع للنبي في الوقت إن في الزين جدًا وحلل قليل ما في مكالا قد مرتب وعيد الحلية والعملية أتنا هدايا ثم قتل على مستحن هي اللي يروا في عمرة الحج هي جبات النجاة في الزين ينزي عمرة الأمر lóòótọ́ ẹ̀yẹ lé yóò tù sí o ṣùgbọ́n ìyẹn tí ọ̀rọ̀ ẹ̀ ló kó kí á sùn láti lọ fẹ́ owó nígbà ọ̀lẹ́ yá ọkọ̀ òṣèlú káàdì àbí ọkọ̀ ẹ̀yà gbọ́dọ̀ nínú àwọn fífi kìtà àwọn ẹ̀sẹ̀ láwùjọ òun ni kí ẹ̀ máa lọ yá owó tí wọ́n tọ́ sí ìyẹn lọ. ìwà sẹ́ni kẹ́tọ́ ti bísínẹ́sì olùgbéga bá yọ ọdún tó kù àtúnṣe wọ́n lè tẹ̀ka tó kọ́ wọn láwùjọ. Àti ẹ̀kọ́ tó yẹ ọmọ òrùka wọn tó ti yẹ lọ́wọ́ ẹ̀kọ́ já pẹ̀. Sòkú ti ṣe mẹ́fẹ́ olówó láì dání bí yẹn ti bá ṣe ní mẹ́fẹ́ àtúnṣe gbà. Àti ẹ̀kọ́ owó ìjàmọ́ àwọn tó ti yẹ lọ́wọ́ aláìwọ́ kò wọ́n wọn láti fẹ́fẹ́ mi lọ. Tẹ̀lé àtàkùn ìṣẹ̀lẹ̀ ìjọba bá ti bá ti kò ní àtàkùn àti àkókèlé àti ọba tí wọn lọ́kọ́ láti mọ́. Yẹ kí ló dé? Ẹ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti owó yẹn pa. Ṣé ti wọ́n lé bí ní ilé àṣìṣe gbáà òṣè pa tọ́lọ̀ lọ́ra? Ìtòrí ti àgbá ni wọ́n fi ìgbà dàgbà ẹ̀yẹn ló ti ọlọ́run. Àdìgbà yáwó yìí, ìyẹn lè yáwó sí yàwó. Inú kẹ́lí lè jẹ gbèsè fún yẹn. Ọjà kọ́ni, aláàlú òṣìṣẹ́ gbà ọkọ̀ mẹ́wàá tàbí kó àwọn tó ta àwọn ẹ̀fọn lórí wọn ní ọ̀sán sọ̀dá àti o kì í sọ ọ̀fẹ́ bẹ́ẹ̀ náà yé báyìí tó wọ sọ̀dá àti o sì ti wà ní mọ́tò nígà kiri bọ́kẹ́ ti ti ti ká òkú kò kẹ́rẹ́ o o lè yáwó kó o fi ti yáwó torí àti rẹ̀ ẹ̀mẹ́ tó bá yáwó sí yàwó ọlọ́mọ bá a sọ nínú àdìsá ti bọ́ yọ rọ̀dí ọlọ́mọ láti wọ́n ti sọ ọlọ́mọ láti àwọn ẹni mẹ́ta kan bẹ̀ ẹ̀tọ́ ló ẹni àkọ́kọ́ òun náà ti àlùmọ̀kẹ́ àgbàrá ẹni tí wọ́n ń kọ̀ mí wípé wàá ti ọmọ bá àti nílé báyìí ọ̀gá rẹ̀ sọ bẹ́ẹ̀ ni wọ́n á gbówó yẹn káàkiri tó lè wá yáwó yẹn ọlọ́mọ bá a ẹni tí náà bẹ́ẹ̀ fẹ́ yà ọ̀dẹ̀ wọn bá fẹ́ yà ti wù asùnmọ̀ ìfẹ́ bá máa jáwó sí ọlọ́wọ́ ọ̀la náà bẹ́ẹ̀ náà lè sọ̀rọ̀ ìjà sójú ọ̀nà ọ̀rọ̀ olùkú tí ó lò fẹ́ kò lè yáwó sí ọlọ́wọ́ ọ̀la náà. ajá lọ́la ẹ̀yẹ ń sọ ọlọ́ ẹ̀mí bíbí èyí ti pọ̀ lágbèjọ wọn ló ń lókù àti ń parọ́ nínú àwọn fẹ́ fífà òun ni kí wọ́n ní yẹn kiri nípa àwọn tó jẹ́ ẹ̀rọ ẹlẹ́kọ̀ọ́ kí lè ṣe àgbà àti rárá ìkejì òun ni kí ẹ̀rọ àwọn ọ̀dẹ̀ fẹ́rẹ́ mú gbèsè ìkẹta àwùjọ àwùjọ náà wà ó là padà náà wà. ẹ bá yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́run ní sábàbùbà gbèsè tí ó sáré à ẹ̀ka ẹni tó ń bẹ̀ àgbáyà ń bì ìwọ kó tó wọ̀ ẹ̀ láwùjọ bá àwùjọ rẹ̀ jẹ́ omi ńlá bá. níbẹ̀ lẹ́nu bí tó ti àwọn òfin fà ajá ń gbé ìròyìn tó ló láwùjọ yìí àbí kí ẹ̀yàn wà lọ yá wọn. bákan náà àti bẹ́ẹ̀ lọ́ba aráàlú káàkiri ọmọ àwọn òbí bí ẹyẹ àtẹ̀kọ́ bí ẹ sáfẹ́ níbi ìsàmọ́lẹ̀ àlejò ìyẹn náà ti lọ́ba ti ìgbà kódà tó kù láti àwọn níyà wá nígbà táwọn ibo wo wo yìí jẹ tí wọn tẹyẹ bá tún yẹ fi sáré lò ọwọ́ àgbẹjọ àgbẹjọ ọjọ́ ìwọ máa tẹ ní kára náà kára náà tẹ bí wọ ọwọ́ àtàlẹ lò rẹ ọwọ́ àtàkọlọlọ ọwọ́ àtàkọlọlọ àwọn àlejò tí ti wáyé ní ọwọ́ àti ìwọ náà ti gbàlejò wọn àti ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ wọn àti ìṣẹ̀lẹ̀ ìdájọ́ náà ẹtí ọwọ́ alágbára àwọn ìgbésẹ̀ kó lọ kọ́ lùdọ́ kó sì pọ̀ ní ìwà òrìjì ọlọ kọ́ máa ṣe ọ̀rẹ́ ọlọ kó jìnà léèwọ̀ tọ́lọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan wọn á fẹ́ lọ́kọ̀lọ́kọ̀ sì dábàá dáadáa tọ́lọ̀ tọ́lẹ̀ ló ń ṣe gbèsè nítorí olùfẹ̀sì olùfẹ̀sì náà ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ̀. wọ́n á sọ pé tó ti dẹ̀ wọ́n lò lẹ́kọ́ nítorí òkè wọn ìyẹn òkè wọn ṣe gbèsè yọ̀ ọ́ àgbà. so nípa ó lọ wọ́n dábà dáadáa sọ́dọ̀ ló ti fi àmì lọ́dọ̀ ìjà náà ọwọ́ láti sọ àyè ìtàgé lọ́ọ̀lẹ́ wọ́n ní ẹnì kan bẹ̀ tí wọ́n ti kọ̀wé fún yín pé wàá jọ̀dọ̀ báyìí ọwọ́ bá àyè ìtàgé lọ́ọ̀lẹ́ ọwọ́ ní náà èrè àjù ní ìtàlágbára owó tí mo ti ní màá gbà kọ́ bí àmì torí bẹ́ẹ̀ rẹ̀ mí lọ́wọ́ àyè ìwà ni òòjì kọ́ láwọn gbólóhùn kan tó ti bá ẹni sọmọ lọ́wọ́ àyè ìmọ̀ òun ló fi mọ̀ mi kódà tí pèsè rẹ bá lókè lọ́rùn àlókè ní lágbójú bẹ́ẹ̀ lọ tọ́jẹ́ ti di da gbèsè rẹ ló fún bẹ́ẹ̀ ọlọ́run tẹ̀sí bá lọ sọ kí làjọ àná ọwọ́ àtúntò pé ọ̀sọ̀ ọ̀hún kan fi ní ìhàlà rẹ̀ ọlọ́run máa tó mi pẹ̀lú ẹ̀sọ́ rẹ̀ àti àwọn mi pálọ̀ rẹ̀ wọ̀ tó fi pẹ̀lẹ́ sọ rẹ̀ kó ní ti wọ̀ rẹ̀ wà á kò ní ti fi pálọ̀ ní kàrà kan wà kó lè rọ̀ mí lọ́wọ́ pẹ̀lú ọlá rẹ̀ kó lọ́ọ́ àìdáàdàgbà ẹ̀yẹ lókè ọ̀rọ̀ ọ̀rọ̀ inú kẹlẹ́ àti bọ́lá fún kéde òun ni kí wọ́n pàtàkì tọ́lá pàtàkì òun ni ẹ̀jẹ̀ ara rẹ̀ ìbára ní ẹ̀kọ́ ìtọ́ni ọ̀fẹ́ jẹun ọ̀fẹ́ wẹ̀ ó ti ẹlẹ́kọ̀ọ́ bọ́lá ọ̀sẹ̀ torí ọ̀bá jẹun wàhálà ní ìbọ̀ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọlọ́fẹ́ wẹ̀ ta kọ́dà èyí ẹ̀ lè lọ sùkúrú sùkúrú òrùlé wẹ̀ tí wọ́n bá mọ̀ pé lọ́kọ̀ lóye ìwọ̀n tó pàtàkì wọ́n ti wá kọ́kọ́ tó síwájú. nínú kẹta àti tọ́lá pépè òun náà ní bí ẹ̀ka tó tó owó kárí àpamọ́ owó káàdà átàwọn oúnjẹ ẹni tó ti di ìyàwó tọ́lọ́ tí ọ̀wá ẹ̀sìn kẹ̀kẹ́ nípa rárá ìyàwó ló ti lórí lọ lọ́wọ́ ó ní wọ́n fi àtẹ́lẹ́ sáì òun ló lè yẹ ọmọ tí wọ́n lọ ya tí wọ́n máa ń kó ewu ní àdúgbò gbà wàhálà máa ń tẹ̀lé bọ́yá wọn kó lẹ́nu ìdáwọn nínú ara wọn ní kó lẹ́nu. àwọn èèyàn kún ẹ̀ bímọ. wàá ní kẹsàn pàtó tó ọmọ àtọ́jú pàtó ẹ mọ bí ẹni tọ́lọ̀ ń wúrọ̀ pọ̀ rẹ̀ ṣe àwọn tó ń bọ̀ wọn rẹ̀ bímọ. lọ kó wúrọ̀ pọ̀ ọ́ tọ́jú owó yìí lọ́dún kẹ́lẹ́ ní ojú òkò sí ìjọba bá ti fi ten thousand yọ ọ́ kẹ́sì fún táyì rẹ̀ wá yóò fi gbà bò kọ̀tẹ̀ lámọ́sí fáwọn àti ọmọ àlọ fẹ́ẹ́ bẹ̀rẹ̀ fún ìwé ọ̀pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ló wí kọ́ ọ̀rọ̀ àti ẹ̀ ẹ̀dá ẹ̀dá ń yọ ọmọ ní kìíní kẹta kẹta lọ ẹ̀yẹ ló ti náà ẹ̀yẹ ọ̀dùn náà. ẹ ẹ lè má fẹ́ fẹ́ rí mi. tó nípa bẹ́ẹ̀ mú kẹta àti sọ́ra mú pé èsì òun kẹ́ máa lọ sọ́dún mẹ́fà mọ́ ọmọ dáadáa. ẹ wọn lọ fẹ́ ọlọ́wọ́ àtọ́lá ń parí pé tí wọ́n bá ti ń kọ́ lókè tó àtùtàn gbogbo ẹ̀ láti lẹ́tà ṣùgbọ́n ìlà ṣẹ̀yìnà àròsódò òní tẹ̀lé àyàfi tẹ̀tẹ̀ mọ́ bá tọ́jú pamọ́ gbèsè tí ó jà wá àbí gbèsè mọ́ bá ní lọ. inú kẹta tó sọ̀rọ̀ àti gbèsè òun náà ti kìnnà alẹ́ sí pọ̀ ìmádẹ́ni àgbà wọ́n ní kí ní ìdí yìí tá bá tẹ̀sí náà wọ́n á kà ó ní náà ó ti tó àwọn ìdáná tí ká òun kó lù ú ti fi máa yọ àtọ̀ láti máa tún ẹ. ó ti èmi àpàtì kálẹ̀ tó bá gbàgbé ìṣesí àwọn mùsùlùmí àwọn ẹgbẹ́ ọlọ́run ọba tọ́lọ́run lóyún ọlọ́run nínú ilẹ̀ ní nàìjíríà náà ń fọwọ́ àwọn pèsè kó bá fẹ́ náwó láwọn yóò dúró láwọn wọ láwọn yóò dúró ò ní fẹ́ dábàá ò ní sáà láàrin méjèèjì ni wọ́n wà bákan náà ni wọ́n dá ní sọ́ra fún gbèsè yìí òun náà ní kí n yẹ ayọ̀ anábì sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lá ó ní yóò sọ bá ti tó gbádùn lára láàrin ìjọ rẹ̀ ó ń tẹ̀lé ìjọ ọ̀dọ́ ẹ̀jẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ bí ẹni tí gbogbo ayé ìmọ̀ ìgbò lè lọ. ṣùgbọ́n lòdì ìwọ̀n lọ́yọ̀ ló jẹ́ ẹjọ́ kan yóò sì máa lára àti káàkiri kọ́dọ̀ ní bàbá mi náà ló ń jẹ sọ lábàjì ìdàgbà yà wà lọ́wọ́ ìkẹ́lá jẹ pé kó oṣù kẹ́ táwọn ọmọ mi wà lọ́wọ́ ẹ̀tọ́ pé pé kò sí mọ́ pé lọ́jà lọ́jọ́ lọ́jọ́ rẹ̀ kí ni wàá tó oṣù rẹ̀ nípa tó kí wọ́n jẹ lọ́sùlá sọ nípa bẹ́ẹ̀ nínú kẹ́lá ti sọ lápú pèsè òun náà ní àjà á ní ìṣẹ́ra ìyẹn máa ń farabalẹ̀ láti ra kan òṣèlú ọ̀kẹ́ ní ọyọ́ kẹta ara ojú kẹjọ yóò kẹta ti dá sí mo di àwọn olùdókè lọ́ra kiri ìjà àmà ń farabalẹ̀ bẹ́ẹ̀. nínú kẹta fi sọ́ra fún bèbè òun náà lè ké yẹn sọ ìwú ti bẹ́ẹ̀ nínú kẹta fi sọ́ra fún bèbè tá a bá láwọn ọmọ wọ́n yóò náà ti sẹ́ ẹ̀wọ̀n náà bàbá wa àwọn ẹ̀yà ni wọ́n ti sọ wa níbi òní ọ̀pọ̀lọpọ̀ wa ní akíkóló ìjà ti bẹ́ẹ̀ wọ́n sì kéèyàn máa rí àwọn ọmọ lórí ikú ni wọ́n ti bàrà fi kẹ òun náà ní kí ẹ máa ṣe làákàyè lọ́pọ̀lọ́ ìbáraẹ̀lọ́ ẹ̀yẹ oúnjẹ ọ̀rọ̀ ẹni tó bá wá ní ìdí àdíyàwó ẹ̀jẹ̀ àyàwó ẹ má jà ó àwọn ayámásán yẹn kọ̀ọ̀rẹ́ bẹ́ẹ̀ ká máa jà láti lórí ẹ̀sìn lókò ká máa jà lórí ẹ̀ torí bí ẹ bá ní ìwọ òkò ìwà burúkú bí àwọn ayámásán ti ṣe láwùjọ kọ́dẹ̀ ìdúró rẹ̀ lọ́wọ́ àtúnṣòro báyìí ó ní ẹni yóò lọ́ba yá mùsùlùmí lówó lẹ́ẹ̀mejì káàdà sáfọ́ dábàá sí ọ̀rọ̀ ó dàbí ẹni kó ti sàárà alẹ́ ẹ̀sán bẹ́ẹ̀. bó o sọ̀rọ̀ ó ti wá tó bá fún nínú owó náà yá ayẹ ẹ má jà gbàgbé ọ̀rọ̀ ọba dẹ́nà wọ́n ti máa ní káàdà lọ rọ́ọ̀tì wọ́n ti rọ́ọ̀tì sí ìdáwọ̀ ìdáwọ̀ tọ́ba tó bá lè ṣe tẹ́ ẹ bá lè tẹ ẹ bá kọ̀ tó fi lòrì fún yín tọ́ba já sí bẹ́ẹ̀ nígbà tó lọ sí lòrì. bákan náà níbi tọ́lọ́ lọ́wọ́ àti sẹ́lẹ̀ wọ́n ní ẹni gà àwọn èèyàn wọ́n sàn yín lẹ́nu náà ẹ̀rí èèyàn ní pé sí ẹni ìfẹ́ bá ní pèsè lọ́rùn owó orí. àbẹ́ni ẹni wọn ọ̀tà ẹ mọ̀ ẹ ti gbèsè dáadáa ló ti jẹ. bákan náà wọn káwọn àti sọlọ́wọ́ àjọlá láti ní pépé sí léwu ó ní sẹ́rẹ́ ìdìbò kì ní kí wọ́n máa sọ̀rọ̀ ni náà ká àlè ìdá yìí tí gbèsè bá wà lọ́rùn rẹ̀ ẹni wá kù tí gbèsè wà lọ́rùn rẹ̀ ká má gbàgbé o lọ́wọ́ yẹn kò sọ̀rọ̀ ìdílé ọ̀bà bí jìrì ká wọ̀ wọn ní lò níjọ́ yẹn o ṣùgbọ́n pẹ̀lú dáadáa àbáyìíta òun ni ó fi yẹjọ́ ọ̀rọ̀ wa àbẹ̀ ọlọ́wọ́ wa ta'ala